وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fọ́lọ́run ọba àlékún ìkẹ́ Ọlọ́run orí ajẹjẹ tán Ọlọ́run kó máa bá níbùwà Muhammad sallallahu alayhi wa sallam. a tẹ̀sírù suratu Al-Imran òun náà ni à ń bá 78. eight òun náà ni à ń ṣe àlàyé lọ́wọ́ ibi tọ́lọ́wọ́n bá ti ń ṣe àlàyé tó ń fún wa nírò nípa apá kan nínú àwọn tí wọ́n gun rí kú lórí ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n fi ẹ̀sìn ọlọ́run ọba lẹ̀ ìtẹ̀lé àṣẹ ọlọ́run wọ́n gbé jù sílẹ̀ nítorí ayé ọlọ́run wa ní kọ́dà àwọn nù láwọn àfà tí àwọn nù máa sọ àwọn èèyàn nù tọ́lọ́run wa fi ń fún wa nírò nípa irú àwọn àfà báyìí olúwa ni ní hom ẹ máa rínú wọn làfàrí kọ́ọ̀nù àwọn àjọ kan nínú àwọn wo nínú àwọn tí wọ́n ta àlìkíyàmà wọn nítorí ayé olùwà ní yẹlẹ̀wù na àlìsínẹ́tà hàn bílíkìtà ahọ́n wọn wọ́n máa fi yí alukur'an wọ́n máa fi yí padà sí tí wọ́n fẹ́ tó ṣe dédé ìfẹ́ nu wọn lè tàṣàbùhù kìtà olùwà ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wọn kẹ́yìn lè rò pé etí wọ́n ń ka wọn nì nínú kìtáàbù náà lọ́wọ́ wa ma huwa minal kìtáàbù olúwa ní kò sí mbẹ́ o wa yaquluna huwa min indillah wọ́n mọ̀ ní ọ̀rọ̀ tá à ń sọ yìí huwa min indillah láti ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá wa ma huwa min indillah olúwa ní kò rí bẹ́ẹ̀ o kò wá láti ọ̀dọ̀ wọn ọba. ويقولون على الله الكذبة وما داد قرام الله با وهم يعلمون مسلم قام قرو àti ṣàlàyé irú àwọn ọ̀ràn wọ̀nyí àti ṣàlàyé wọn fún wa alhamdulillah a sì fún wa láwọn àpẹẹrẹ àwọn tí wọ́n pátájọ ń gbáwùjọ yìí a fún wa láwọn àpẹẹrẹ láwọn ọ̀nà tí wọ́n gbà fi ẹnu wọn yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà nítorí nǹkan fẹ́ jẹ́ nítorí nǹkan fẹ́ lọ́wọ́ parí ni olú ní alàlá ìlìkàdìbà àwọn ẹni wọ̀nyí ọlọ́run ni wọ́n ń parọ́ mọ́ mi ni wọ́n ń parọ́ mọ́ ọlọ́run ni tó burú jù láyé òun ni kéèyàn parọ́ mọ́ ọlọ́run àbí kéèyàn parọ́ mọ́ àdínàbọ̀ Muhammad sallallahu alaihi báwo lè ṣe ń parọ́ mọ́ lọ́run òun ní tọ́lọ́wọ́n bá òsọ́nù kùránì kẹ́ sọ òun ní tọ́lọ́wọ́n bá òsọ́nù tánàbí òsọ́nù hadithu kẹ́ sọ àwọn ọ̀nà yìí òun lè ṣe ń ọba ẹni máa ń ọba ah, eré ibú méjì ni ni ó ṣe. Oluwani inú alukuhani kẹrì bẹ́ẹ̀nu sọ́ọ̀tù sọ́ọ̀f olúwa ní sọ́ọ̀tù sọ́ọ̀f wàmẹ́ni azam mímọ́ wàmẹ́ni azam mímọ́ ẹ̀rí sof. sọ́ọ̀tù sof. náà parí ni. wa man al olúwa ní tanífi àbòsí tó ẹni tí ń dá àdáparọ́ ọba ní tanífi ń fún ẹni bẹ́ẹ̀ ìyẹn ni pé ẹni tí ń fún ẹ̀yìn ara rẹ̀. kò sẹ́ni tó ń sàbòsí ẹ̀mọ́ rẹ̀ tó ẹni tí ń parọ́ mọ́lọ́ gbogbo àbòsí ni ọ̀dá o àmọ́ àbòsí tó burú jù òun ni kéèyàn máa parọ́ mọ́ ọlọ́run ọba kí ló fà tó fi burú jù ẹ ti máa ń parọ́ mọ́ ọlọ́run ewu méjì ni ó kó sí àkọ́kọ́ yóò kó sínú ewu pé ó parọ́ mọ́ ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì àwọn kan ló parọ́ fún pé ti wíre bọ́rọ̀ ti ríre àwọn kan ló parọ́ fún bẹ́ẹ̀. àwọn ni wọn máa tẹ̀lé ti ń ṣe ní tó sọ yẹn àwọn yóò máa tẹ̀lé pé ọlọ́run ní kẹ́ máa sìn báyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ ni ọlọ́run sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ó sì wà bí hadith anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní man da'a ila dalala ẹni bá pe àwọn èèyàn sí ojú ọ̀nà burúkú ẹni bá pe àwọn èèyàn síbi ojú ọ̀nà tí wọ́n ti yapa ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́ni irú ẹni bẹ́ẹ̀ yóò ní ẹ̀ṣẹ̀ yóò tún wá gba ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n bá tẹ̀lé ẹ̀ la yanqudu dálíkà mi kùnú bí n ṣe àn. ẹsẹ̀ tiẹ̀ tí wọ́n bá ti kú fà. Fún fún fún kò kò kò kò kò. tọ́ máa kọ́ pé wọ́n ti ń ṣẹ̀ irú àwọn ẹni báyìí dédé ẹ̀ṣẹ̀ tọ́ máa fẹ́ ní kọ̀ọ̀kan wọn kò ní wọ́n fún un náà lọ́lọ́dọ̀ pé wàá mọ̀ ní azlam mímọ̀ ní tààrọ̀ ala Allahi al wàhúwà yóò dẹ̀ á ila al-islam ìsìn pápẹ́ mọ́ra pé mùsùlùmí ló ń kó fèé sí ń pàpẹ mọ́ra pé inú ìsìláàmù ló ń sọkẹ́ nìyí tó ń pàpẹ sí wàláhù la yahdil qawma zalimin. ọlọ́run láwọn sábà ṣe bẹ́ẹ̀ ọlọ́run lóhùn ní fọ́ọ̀nù wọn láéláé kó alábòsí ni wọn. olúwa ní kí ló fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ yuriduna liyutfihu nurallahi bi afwahihim nǹkan tó fà á tí wọ́n fi ń dàdà pa ọmọ náà láti pa iná mọ́lẹ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹnu wọn. wallahu mutimmu nurihi walau alkafiru ẹ̀wọ̀n tọ́nà fi ròyìn wọn gbẹ̀yìn. hadha kúfùrù. ẹni tí máa ń ṣe irú iṣẹ́ yẹn ni. iṣẹ́ yẹn gbé jáde kó nu islam tí ọba. alkúfùrù àwọn ọ̀nà tí ẹ̀ máa fi kó nínú àwọn ọ̀nà yẹn ni ó ní kúfùrù inkar wa takdhib nínú àwọn ọ̀nà tí a máa fi ń di gèfè rí ẹni tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tí ń kírun tí ń gbàwẹ̀ ó láwọn iṣẹ́ kan tó bá ti ṣe wọ́n àwọn iṣẹ́ yẹn ó di gèfè rí nínú àwọn iṣẹ́ òun kúfùrù inkar wa takdhib kéèyàn ṣe nǹkan rú ọlọ́run kéèyàn parọ́ mọ́ ọlọ́run kọ́lọ́ ní báyìí ní nǹkan yìí ṣe rí tí wọ́n wá máa máa kọ ní òrí bẹ́ẹ̀ eléyìí kúfúrú ni so gbogbo ẹni máa ń dábàá pa ọmọ ọlọ́run ọba gèfèrí ni wọ́n wọ́n tún wá jẹ ìyá pọ̀mọ́pọ̀mọ́ ète wọn wọ́n jẹ ìyá eníyà wọ́n tún jẹ ọmọ tiwọn torí tó ń ti bẹ́ẹ̀ náà irú ìyàtọ̀ yẹ káwọn tó máa jẹun ni wọ́n tún tí ó máa lọ jẹ dọ́bù ni tí ó máa lọ jẹ dọ́bù ni lọ́dọ̀ ọlọ́run ọba lálẹ́ kìyàmà so kò dákẹ́ yẹn máa parọ́ mọ́ ọlọ́run ọba ó léwu nú bẹ́ẹ̀ ni kò yá kí yẹn máa parọ́ mọ́ anábà Muhammad anabi sallallahu alayhi wa sallam ó ní man kadhaba alayya ẹn mutaamida ẹni bá fojúlẹ̀ anabi ti yan ajá pépé ṣe gbogbo ẹgbẹ́ parọ́ mọ́ anabi òní wọ̀nà ẹni tí ó wọ̀nà lápárọ́ mọ́ anabi mutaamida kadhaba ala rasulillahi sallallahu alayhi wa sallam mutaamida ó máa ma parọ́ anabi ni ó máa pa anabi ò sọ ọ́ yẹ ó sì sọ fáwọn yẹn ó ti rí ó ti ka bí hadithu pé nígbà tó ka hadithu ni wọ́n ti ní hadithun dọ̀rin ibi tó ti ka náà ló bá di sí ilẹ̀ ó tún wá kó tiẹ̀ nítorí pé ó fẹ́ sọ àwọn èèyàn nù ẹn wàhùwà yóò dé án ilẹ̀ islam yóò sì máa pàpẹ́ mọ́ra pọ́ùn pẹ̀lú sínú islam ni olúwa nírú ẹni bẹ́ẹ̀ òun ní fọ́nàmọ́ anábì ní fàlìyà sábàá màkà àdàhù mìnàná irú ẹni yẹn kó wáàyè tó bá wù mọ́ náà ajásígbẹ́ tí wọ́n ń parọ́ mọ́ ànábì tóun ò mà ó ti kà àdìsí ànábì ó kàn kàmí kan ní afáàtọ̀ òun ní àdìsí sọ̀híù afáàtọ̀ òun ní àdìsí hasanu òun sì ní mọ̀ nípa àdìsí ó sì gbà pé àdé afáàtọ̀ sọ̀rọ̀ wọn yìí kì í sáfẹ́ fẹ́nu ó sì ń lò bẹ́ẹ̀ òun náà fi sọ wáàsí fáwọn èèyàn ó fi ń ṣèkìlọ̀ fáwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ kádàbà ala rasulillah sallallahu alayhi wa kò fojú parọ́ máa nígbà Muhammad sallallahu alayhi wa sallam. ìtàn kálukú wa gẹ́gẹ́ bá ti sọ́lá náà nígbà tá a fi ọ̀rọ̀ yìí tìtì kálukú wa ká wo orú àwọn àfà tá a máa tẹ̀lé a máa ń sẹ́sà wá àti gbọ́ ni o aláì a máa ń sẹ́sà wá àti gbọ́ ni o bá a ti máa ń sẹ́sà oúnjẹ tá a jẹ tá a máa ń sẹ́sà oúnjẹ nǹkan tá a mú sànẹ́bí jẹ́ pé onáka dùn án gbàtí Udayfa aliyaman rahimahullahu ta'ala ìkan àwọn sábẹ́ anabi ahmad ni sọ́hìbì sirri nabiyyi sallallahu alayhi wa sallam nínú àwọn tọ́lọ́ fún ní ìmọ̀ tó mọ àṣírí anabi muhammad àwọn síkìtì kan bẹ tánàbí tọ́jú sí lọ́rọ̀ tẹ́kù nìkan ló mọ àwọn sábà mi ò mọ kódà àwọn ìyàwó anabi ò mọ lọ́mọ pé ní nabiyyi Usam Udayba Aliyaman ó láwọn àṣìṣe kan tó ń fi yàtọ̀ sáwọn sọ̀hábà kí làwọn ṣe sílẹ̀ tiẹ̀ ó ní yẹsi aluna nas ani khoyi nta gbajúmọ̀ fún àyẹ̀mọ́ máa ń pè wá nẹ́bí ni pé wà nẹ́bí kí láti ta wà ìdíjẹ́ náà kí láyé ṣe ta ẹ̀tọ́ lọ́wọ́ ìfẹ́ náà wa ó ní àmà àna èmi tèmi èmi àmà bíi ànẹ́bí àni sharri ní abúlé máa ń béèrè kí ló bá ti aburú kó wọn bá kú síbi aburú ni kìí ṣe pé fi ń tó ànẹ́ Muhammad sallallahu alaihi wa sallam. ó lọ́wọ́ béèrè ànẹ́bí ìjọ kan ó ní kánẹ́bì tó dé àwọn wà nù ànù alihamudulilayi anabi ti wá dé nísìnyí àwọn ti wá wà níbi eríire báyìí wà nábì lẹ́yìn eríire yìí sábúrú tó ń bọ̀ lẹ́yìn anabi ní bẹ́ẹ̀ ni o aburú ń bọ̀ lẹ́yìn àmọ́ aburú náà ó pakumusan ó lẹ́ẹ̀fín nú ó ní wa nabi sàlàyé fún mi kó yé mi dáadáa ó ní àwọn tí mo ń pààyàn yín fún bá dẹ́gbẹ̀ẹ́ gbé dùn án àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run wọ́n láwọn ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba wọ́n sì dó sẹ́nu ọ̀nà jahannama ibẹ̀ náà ń pè yàn sí. ẹ̀rú wa bá Hudhayfa ó níbo ló ti á dáhùn báyìí sí fòhún lánàá júwe wọn fún wa tábì dá wọn mà. Anabini ni qawmun min àwọn tá à ń sọ yìí ara wa làwọn náà kọ́dà yatakalamuna bi alsinatina báwọn náà bá sọ̀rọ̀ eré ahọ́n wa ni wọ́n sọ̀rọ̀ wọ́n ní kọ́ la Rasulullah gèfèrí kí ó sọ fún ọ gèfèrí kọ́ kìí ṣe pásítọ̀ wọn sọ kìí ṣàjẹ́rì Jèhófà náà sọ fún ọ ulama wuli mùsùlùmí àwọn àfa mùsùlùmí náà ni àwọn làbẹ́bí ń júwe yàn yìí so àwọn lọ́lọ́ náà júwe fún ayé yàn sàwọn máa sọ nǹkan míì lẹ́nu yàtọ̀ sí tọ́nà ọba sọ òun ló fa sírápù lónìí tá a mọ̀ sí ni pé yẹlẹ yẹlẹ ni tó padò nínú tó bá ní sìn nítorí léyìí tí ẹnì kọ̀ọ̀kan wá kí a sọ̀rọ̀ fún wa ọlọ́run aṣọ ń parí ọ̀rọ̀ pé wàhùn ya'lamun ẹ má rò pé wọn ò mà wàhùn ya'lamun wọn mà ló fi jẹ́ pé tẹ́ bá ti rí ọ̀nà kan tó fi ń gbà parọ́ fáwọn èèyàn tẹ́ bá ti rí mú báyìí wọ́n tún lọ kéjì ọ̀nà míì àwọn kan bẹ ó ti sún wọn nísìn ó ti sún wọn nígbà tó lọ́n ní kí sunna kó dìde dáadáa láwùjọ yìí alhamdulilah wọn fẹ́ pa <laughs> yuriduna li yutfi'u nura Allah àwọn tó lọ́n ju iná nù bẹ́ẹ̀ bá ti ń gbógun ti sunna ó fẹ́ pa náà sunna nù wọn á gbìyànjú wọn ná owó wọn nára lórí rẹ́díò aláì wọn á fi fóònù wọn lẹ̀ pé gbogbo ẹni bá ti ń sọ pé káwọn ọmọ yín mọ́ kúnlẹ̀ fún yín mọ́ ẹ̀wò ẹ̀sà ti fi nọ́mbà wa rè é pè é ní ká bá wọn àwọn náà ń jà fún sitani wọn kún junudu shaitan wọn wá tún gbé wá sí káàkiri gbogbo àdúgbò kọ́ra àwọn gbé àdúgbò àyè náà family wa sọ wọn gbé lọ́njọ́ náà wọn ṣe é náà ọ̀rọ̀ kúnlẹ̀ tẹ́ bá ti lọ tẹ́ bá ti pè é báwọn òbí àwọn bá ti dà àwọn báyìí dé báwọn bá ní ọ̀dọ́ ẹ jẹ́ lọ́kàn àfa wa ẹ kàn àfa yín wá ẹ̀ ń dẹ̀ báyìí dé àwọn ọmọ burúkú lẹ́bàá mẹ́ kọ́dà ìkànjọ́ alọ́dúnjọ́ kan inú oko jìmùjìmù tí ẹ bá dé òkè òsè ọ̀kadà tí yóò wọ ọ̀kadà tí yóò rẹ̀ ní ó jìnà bíi ẹnìkan wá sẹ̀ dé láti èkó bàtà òun sẹ̀ dé láti èkó òun bá dé báyìí òun ti gbọ́ súnà yìí kò bá kúnlẹ̀ wọ́n ní kí ni sí ọ́ wọ́n ní pé kò dáa ní nǹkan kan báwọn àwọn ti dáa pa àfa rẹ wá àfa àfa wa ẹni wá kọ́ọ̀lù àbábọ̀wá sẹ́yìn àbọ̀wá sẹ́yìn kájọ lọ mo ní àbọ̀wá sẹ́yìn ẹ má gbẹjọ lójú pé àwọn ọmọ burúkú làwọn padà dé mẹ́ o níbẹ̀ òun tó wà dé bẹ́ẹ̀ mo náà fi fóònù wọn kalẹ̀ ni àbá ní kò pọ́sibú mo ní sáà ẹ máa kọlẹ̀ lọ́rọ́ sí àwọn akọlọ mo láwọn ọmọ yóò nídìí kẹ́yìn máa kó tẹ́lẹ̀ lọ́wọ́ wọn ò nídìí rẹ̀ tó fẹ́ bá kó tẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ń dààmú ara yín ni gbàtà wa dé bẹ́ẹ̀ rìkọ́ọ̀wù tí èmi àti wọn jọ pàdé last gbàtí mi àti wọn pàdé last ní gáràjì sọ́mi sọ́mi gáràjì mẹ́ta ti pàdé last àwọn akóti hadithu wọn akóti hadithu uh, um, Mu'adh bin Jabal nkọ̀rọ̀ kúnlẹ̀ mo kóti ẹ̀ fún wa wọn ni hadithu hàrà ṣe wọn ni hadithu sọ ìwúni lọ́tọ̀ wọn làwọn gbà pé sọ̀híwù ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò gbà pé kò sọ̀híwù ni àwọn tán sọ ìwú rẹ̀ ni ẹ̀sán gbọ́dọ̀ yóò bẹ̀dà wọn ò gbà pé sọ̀híwù ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn làwọn gbà pé sọ̀híwù ni tọ alihamudulilayi ẹ bá dáwọ́ àkóso ọ̀hìn wò ní báwọn bọ́lá sí ọ̀nà ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ibẹ̀ ni ọ̀rọ̀ wà wọ́n pa ìsúnjọ́ mẹ́nu wọ́n sì tún ń sọ̀rọ̀ lórí mọ́tínù ń sọ nípa ìsinádù hadithuma àtàyànjú ẹ̀ balabala mẹ́rin bá ti yanjú ẹ̀ tán so kèé sí conclusion àmọ́ ń jà tuka náà ni gbàtà wa débẹ̀ yẹn a bá tó kàn wọ́n nínú okòwò gbàtà kàn wọ́n bẹ́ẹ̀ so hadith yìí hadith yẹn awa kote sẹgẹtì ní sìn kote hadith yẹn níta jọ fọwọ́ sí sínú wọn wọn ní hadith yìí hadith yìí ọ̀rọ̀ wà lórí rẹ̀ mọ̀rọ̀ ọ̀rọ̀ wà lórí rẹ̀ wọ́n wá bèè lọ́wọ́ mi pé ǹjẹ́ mahal fún jabal ó lọ sí sáàmù lójú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lé mi ọ̀ma wọ́n ní gbogbo àwọn àfáà tí wọ́n ń kọ ìtàn rẹ̀ kò sẹ́ni tó tọ́pọ̀ ṣáàmù rí nítorí wàá kú ní sí pé ẹ wá jẹ́ àwò bí ó bá lọ sí ṣáàmù rí bá lọ ṣáàmù rí ṣe pé ẹ mọ gbọ́n bẹ́ẹ̀ sẹ́ni tó bá ti lọ ṣáàmù rí wá ti sábà ti di kàpé lọ sí ṣáàmù rí a sí pé ọ̀rọ̀ ni kò kò sókè nìyí kò wà authentic lásìkò lásìkò àríkò lọ ṣáàmù lásìkò Umar àmọ́ lásìkò pé ní àwọn kọ̀tàkọ̀tà ọkọ afábọ̀wá sí àwọn lẹ́ẹ̀dì kan lọ́wọ́ wọ́n ti gbẹ́rin jáde nù àfa ẹgbọ́n náà wí kí abẹ́sọ̀ pẹ̀lú àdìsí yìí àwọn àdìsí ẹgbẹ́ ó lẹ́yìn ó lágbàdá lóòótọ́ kí ló wá dé tẹ̀ wá gbé dáhùn padà sí kinní lóòótọ́ àmọ̀ pé lọ sí sàmùrí sẹ́gẹ́tì àmọ̀ pé kò lọ sí sàmùrí kò sí àkọọ́lẹ̀ pé ó lọ sí sàmùrí àmọ́ kò túmọ̀ pé kò lọ sí sàmù torí àdìsí yìí ó sẹ́gẹ́tì yìí ó lálàáfíà ẹ wo bí wọ́n fẹ́ wọ́n mọ̀ pé nǹkan táwọn ń sọ ò rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ sọ pé ṣé adam wọn ò ṣe mistake yìí láyé rí gbogbo tí àti sẹ́dá máa kọ ẹ̀yin lẹ́mọ̀ ń sọ pé kò sí èyí tí a lè fọ́ sọ̀dà nínú ogbẹ̀ abáfún pé alislam wàtàkọ́ lédìjà ìnìyà agbègbè fún yín kí lẹ sọ ọ̀tọ̀ ní tí adam ń sọ yín àyìn gbàtàwọn àti ọba àlọ́rin jà náà ti kọ́. ṣùgbọ́n àwọn ìyá àlẹ́ mú àwọn tí wọ́n ń ka àwọn yìí àwọn gámà pé ń tọ́nà bá ń sọ káwọn ń tú. nítorí lẹ́yìn nípa ọ̀rọ̀ wa náà pé ẹjẹ́ ká ṣẹ̀ṣà àwọn táwọn gbọ́rọ̀ wọn. olúwa ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ما كان لبشر أن يتيه الله الكتاب والحق والحق ونبوة ثم يقول للناس كونوا عبادا لي كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون الله ني ما كان لبشر ẹ lè rí nínú àwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba àyìn tí yàhùn lọ́hùn kìtáàbù kọ́lọ̀n ọba kó fún ní tíra wàlẹ̀hùk àti làákàyè àbí ìdájọ́ wà nùbúwà àbí ìjà nábì. nítorí sọ́yà ni pé ẹ̀ẹ́lẹ́rẹ́ nìkan nínú àwọn tọ́lọ́wọ́n bó ránṣẹ́ inú kéèyàn ọlọ́tọ́lọ́ fún mi wáyà ránṣẹ́ ọ̀nà méjì náà nínú kéèyàn jẹ́ ànàbíyú aw ar-rasul ìyàtọ̀ ń bẹ láàrin ar-rasul àti nàbí ẹni bá jẹ́ nàbí kullu nabiyyin kullu rasulun nabiyyin wa laysa kullu nabiyyin rasulan bí ẹ bá ti jẹ́ ànábì bí ẹ bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run yóò jẹ́ ànábì àmọ́ kìí sí ìgbẹ́ bá ti jẹ́ òjíṣẹ́ ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ ànábì ọlọ́run ọba ìyẹn ànábì lè kọ́kọ́ jẹ́ nínú ìjẹ́ ànábì ìyẹn tó wá jẹ́ rasulullah ìyàtí mẹ láàrin àwọn méjèèjì ẹgbẹ́jà nàbí ọlọ́run ọlọ́run kan máa fún ní wáhàyí yóò máa rámọ̀ láyé káàsì yóò máa fún lọ́rọ̀ ọlọ́run àmọ́ ọlọ́run ní ran síyàn bí ànábì wa Adam ọlọ́run ran síyàn àmọ́ Rasul yóò ti jẹ́ ànábì ọlọ́run ní táwọn fi ràn yìí máa sọ fáwọn èèyàn ẹ wá nílẹ̀ nìkan náà tó lọ́wọ́ bó ń ránṣẹ́ tó jójú sí ọlọ́run fún mẹ́yẹkú lálẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ránṣẹ́ tán kó mọ́ wá sọ fún àwọn èèyàn tọ́lọ́run rán sí pé kúnú ìbádálí èmi ni ẹ máa sìn kó wá lé mi gangan lolúwa yín èmi lọ́lọ́run yín ọlọ́run ni ẹ̀ lè rẹ́nì kankan nù jíjẹ ọlọ́run tààrà. tẹ́lẹ̀ ẹ máa sìn mí ń dún lè láàyè yàtọ̀ sọ́lọ́run ọba wàlákín àmọ́ táwọn ànábì yóò máa rí pé kúnú rọ́bà nìyí ẹ jẹ́ ẹni tí ó máa jẹ́ olùsìnlọ́wọ́n ọba bímọ kúntún tó àlìmún pẹ̀lú nǹkan tẹ́ ń kọ́ nu tíra wá bímọ kúntún tẹ̀dẹ̀rẹ̀ sun àbíkan tẹ́ ń kọ́. ní táwọn anẹ́bí yóò máa sọ ni pé ọlọ́ọ̀ni ẹ máa sìn wọn ò ní sọ pé ká máa sin àwọn àwọn ẹ lè ránàbí ọlọ́run tó ní pé ẹ máa sìn wá. na bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n wá jẹ́ àwọn àfà al-ulamau warasatul anbiya àwọn àfà àwọn ni wọ́n rólé àwọn ànábì ọlọ́run tó bá jẹ́ pé àlè rínú àwọn ànábì ọlọ́run ẹni tí ó ní ẹ̀mí ni ẹ máa sìn àbí ká máa sin ẹnìkan lẹ́yìn ọlọ́run àgbọ̀rọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfà káwọn náà sọ pé ká máa sin kàmí lẹ́yìn ọlọ́run àbí ká máa sin àwọn. ọ̀rọ̀ yìí yóò ma jẹ́ èsì fáwọn nàṣọ́rọ́ na bá rán òjíṣẹ́ sáwọn nàṣọ́rọ́ ó ní ká ọba àwọn wa ń sọ pé jésù gangan ó ní ká máa àwọn ọlọ́run ọba ọ̀ràn jésù ń sẹ́ pé kó máa kẹ́mọ́ kó ní kí ìròyìn kẹ́mọ́ sí ọlọ́run bá ń fọ jésù yín ni kò rọrùn bẹ́ẹ̀ kí jésù wá ní pé èmi ni ẹ báwo lèyàn ṣe báwọn náà ṣe ń gba àjẹ jésù nítorí pé wọ́n ń pè é wọ́n ń pè é níbi àdúrà wọn. lára ṣé ẹni máa fi ń jọ́sìn àmì lẹ́yìn ọlọ́run ẹ pé ẹni níbi àdúrà rẹ̀ ajẹ́ pé ẹ̀ lè rí ànábì kan náà ànábì ọlọ́run tí ó ní èmi ní kẹ́ ẹ máa pè nígbà tí bá ní ní problem àbí ẹ máa pe ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run nígbà bá ti ní sọ̀rọ̀ ẹ lè nínú àwọn ànábì ọlọ́run tẹ́ ẹ bá wá nínú àwọn ànábì ọlọ́run ẹ lè nínú àwọn àfa náà tí wọ́n ní ẹ máa pè wá àbí kẹ́ máa pe ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run ọlọ́run ni kò sì ṣe bẹ́ẹ̀. etí gbogbo àwọn ànábì ń pèpè sí pé ọlọ́run ni ẹ máa sìn gbogbo àwọn àfa náà ibi tí ẹ máa pèpè sí pé ọlọ́run ni ẹ máa sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa lónìí bákan náà wọ́n ń pèpè kù níbi ìsìn ọlọ́run àti ìsìn ẹ̀dá mi النبي صلى الله عليه وسلم ó الدعاء هو العبادة al-ibada àdúrà tẹ́ẹ̀ríhùn ni ẹ̀sìn ni ó kasolat gẹ́gẹ́ bí irun ṣe jẹ́ ẹ̀sìn anabi ní àdúrà ẹ̀sìn ló náà gẹ́gẹ́ bí ààwẹ̀ ṣe jẹ́ ẹ̀sìn anabi ní àdúrà náà ẹ̀sìn ló mọ́kàtà ń lọ bó ṣe jẹ́ ẹ̀sìn anabi ní àdúrà ṣe huwa al ẹ̀sìn ni bàbá wa fẹ́ mú ẹ̀sìn a lè mọ ọ̀sọ́ jù yọ ọ̀sọ́ lọ ọ̀dọ̀ anẹ́bì láti mú ẹ̀sìn báyìí láti nà ẹ̀rùn tá n kí anẹ́bì ló kọ́ kí bẹ́ẹ̀ ti kiri tó bá dijọ́ júmọ̀ ní ìsìlọ́tún la gbogbo wa pàdé yà yín àwọn mọ́sálásí júmọ̀ mi àwọn èyí ó fi mọ́sálásí wọn lẹ̀ ń lọ mọ́sálásí júmọ̀ anẹ́bì ló ní pé bẹ́ẹ̀ ti kinu. sọ́lù kàmáàrọ̀ ètò mú ó sọ́lì fúnpù gbogbo ntẹ́bà ṣe nú ẹ̀sìn níbi ọ̀rọ̀ hajj náà ọ̀dọ̀ mi ànẹ́bì ni ẹ ti mú tó bá rí bẹ́ẹ̀ bàbá sàdúrà náà àfi ká fi àjẹ́ àdúrà ànẹ́bì. ẹ wá lè rí inú àdúrà ní Muhammad sallallahu alayhi wa sallam kó ní ká máa fi ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run. lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tá a máa ń kọ tó jorin kéwú tẹ́yìn orúkọ orin ẹ̀sìn ni àtàjẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ sì ni ti ń bẹ́ẹ̀ nú orin òní ẹ̀ ti ń pe ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run tẹ́yìn òsì mà àwọn afá náà ju ta fún yín ẹ̀yin náà bá wọn ó fẹ́ lójú àwọn ọmọ kéékèèké tí ò mọ́rú àwọn orin bẹ́ẹ̀. irú àwọn orin báyìí ẹ̀ ń tiẹ̀ dá mi lẹ́yìn ọlọ́run bákan náà ẹ máa rí àwọn àfà àwọn èèyàn wọn lọ bá wọn kò sí ìṣòro ń bi pé kẹ lọ bá àfà tẹ́lẹ̀ ní problem irú àdúrà wo lẹ́ máa ṣe wàláì kò sí tó burú mẹ́ lè ánà lè hum wàtàtì lámbíyà tó bá ànábì ni wọ́n jogún ànábì ọlọ́run àwọn sọ̀hábà náà máa sì lọ bá ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì wa júwe àdúrà fún ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí tó bá rí bẹ́ẹ̀ kò sí tó burú àmọ́ àwọn àfa àtẹ́bá lọ bá nǹkan tó yẹ káwọn máa júwe fún yín ni pé ah, ẹ ṣerú àdúrà báyìí fún nǹkan tí ń sin báyìí torí pé ànábì Muhammad òun náà fún sọ̀hábà báyìí fún nǹkan tí ń sin báyìí ẹ́ táwọn òjá fa níta fi yàtọ̀ sí wa ni pé àwọn ń ka Qur'an wọ́n sì kéwú wọ́n sì ka hadisi wọ́n mọ̀ túmọ̀ ẹ̀ níta fi yàtọ̀ sí wa nà lọ. tó bá rí bẹ́ẹ̀ kò sí sẹ́ṣà níbi ìjẹ́ àfa àwọn ju pé wọ́n mọ̀ ní tí ànẹ́bí ń lò fún nǹkan báyìí lẹ́fi lọ bá wọn tó wáyé pé kéèyàn ti kọ́ lọ bá nẹ pé wọ́n fún ànẹ́bí ló nǹkan báyìí lẹ́fi lọ bá wọn pé kò ní ìdíkẹ́ lọ bá wọn bẹ́ẹ̀ pé wọ́n máa ní pé lọ mú súrà kanu kùránì láyé ti pa ànẹ́bí ló fún wọn kò nẹ́sẹ̀sì lọ bá wọn tó gbọ́dọ̀ mọ kùránì pé àwọn kí wọ́n ju èèfún ọ. gbọ́n ti ń sọ yí báyìí kò yé àbí kò yé dáadáa ẹ́ ní ti ń sọ fún wa ni pé kò sí tó burúkú lọ bá àpà pé mo ní sọ̀rọ̀ báyìí kò sí tó burú mẹ́ẹ̀ àní tó bá àwọn sọ̀hábà náà wọn lọ sí kí nìyí àwọn ọlọ́ba ní Muhammad àwọn táwọn náà jẹ́ tábìrín àwọn tí wọn ò bá wọn ànábì láyé àwọn ọmọ náà bá wọn sọ̀hábà kíkì làwọn máa ṣe àwọn sọ́bà máa ju eru àdúrà tá ànábì ṣe pé ó fún wa nìkan báyìí ó fún wa nìkan báyìí ẹ máa ṣe báyìí sùtá àwọn náà lọ bá àfà iṣẹ́ táwọn àfà ṣe ni pé káwọn náà wá fún wa nírú àdúrà tá ànábì lò fún kò tọ́ fún àfà kọ́kàn wọ alukoran lọ straight bó ti wù pé kọ́kàn mú ẹni àyà nínú alukoran kó wá fún ọ kó ní àyà yìí lọ máa sá kò tọ́ fún àfà bẹ́ẹ̀. tó yẹ kó tọ́ bẹ́ẹ̀ ni ìjà àfà rẹ̀ wúlò mọ́ torí pé náà mọ koran wọ́n náà lè lọ mú ẹni àyà kan kó wọ́n náà máa fà fúnra rẹ̀ tùbí táwọn àfà ti sọ àwọn èèyàn lónìí léyìí àwọn àfa ọ̀wá dá a mọ níbi pípa fihàn ní àyà nínú àlùkùhánì kẹrí wọ́n ń fún àwọn èèyàn lóko àlìjànú ibi tí mò ń lọ gan nìyẹn wọ́n ń fún àwọn èèyàn ní oko àlìjànú kí wọ́n máa fà á nítorí àwọn èèyàn ń wá ayé oko àlìjànú làwọn èèyàn ń fa nísìn o ká sì sọ́ra ẹgbẹ́ ń fún lápẹ̀rẹ̀ títí yé yín dáadáa àwọn tó lọ́ máa ní ká tẹ̀lé àwọn àfa díẹ̀ díẹ̀ rí àbí wọ́n tó bá tẹ̀lé àwọn afá díẹ̀ díẹ̀ rí àwọn ajú ìtura fún ọkọ̀ kan lọ́ra ní alẹ́ tó máa lò ó wọ́n pe tíra ẹni fawusu le azim fawusu ale azim suratu yasin bẹ́ẹ̀ suratu waqiya ìdáwàkà náà bẹ́ẹ̀ níbi suratu yasin yìí lẹ́yìn bàtẹ́ tẹ́wọ́ ka suratu yasin tán kútùbà wa tẹ̀lé kútùbà suratu yasin bẹ́ẹ̀ náà ni ìsáwáka náà kútùbà rẹ̀ tẹ̀lé ẹ lọ ẹ lọ ẹ gbé kútùbà ìsáwáka ọ̀nì nígbà tí wàá rí tán kútùbà rẹ̀ gangan ẹni àfà tó bá wọ̀ pé ó mọ lábáwá tú ẹni àfà kọ́lá kó àfihàn yálà bí gangan ẹ lọ gbé fún ẹni kó tu fún yín àfihàn yálà bí ẹ má lọ gbé báfa sùn náà tẹ́lẹ̀ tí àfà yóò sàlẹ̀ dákẹ́ wútú ẹni kó tu fún yín ẹ mọ̀ rí pé Allahumma ọlọ́mọ pé wọn ẹ máa pọ ẹ máa rẹ pé yá yá jìdìrí ìlú yá mika ìlú tanjẹ́ mi gèrè lù màláìka ni tanjẹ́ mika ìlú yá sábìlà <laughs> tanjẹ́ sábìlà tanjẹ́ sábìlà ẹ̀dá kẹ́ni ẹ̀dá kẹ́ni tanjẹ́ sábìlà mọ̀láíkà wo ní yẹ́bẹ́ kò sí mọ̀láíkà ní yásábílà àlìjọ́n ní yẹ́bà yásádábílà ta ní yẹ́bà náà yásádábílà wàláì bẹ́ẹ̀ ti kàn bẹ́ẹ̀ nù yóò wá parí ẹ̀ pé sàánù mi àwọn tó pinnu oníkan sàánù rẹ̀ kì í sọ ọlọ́run kí wọ́n láwọn kírísítẹ́nì kí láburú mi lọ́dọ̀ tí wọ́n àwọn ń pe Jésù ìwọ́n pe sábílà àwọn ti sáadá bílà àwọn ti fi hó jesus wọn náà fi hó sáadá bílà. à ń tún mu sáwà bákan nìyí kọ́dà eré tí wọ́n tún péjú eré tiẹ̀ lọ kí ló fà á wọ́n lè wọ́n lè gbàtàn jẹ àbí ká gba ìrújú kó má yé wọn bọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà tọ́nà ń gbà dá Jésù ó tún wá jẹ́ ànábì ọlọ́run kí tani sábìlà tani sábìlà nínú àwọn ọ̀nà onílẹ́gbọ́ sọ́ra kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ti máa gba àdúrà ọ̀dọ̀ àwọn àfà nínú táwọn yẹn fi ń sáfi ń sọ àyẹ̀dẹ́lẹ́ ibú lónìí tú àwọn àdúrà ní wàláì tẹ́ ẹ nígbà tọ́nà bá ní kí yẹn ra ṣe prógámù lórí rẹ́díò tó bá fi ní kàṣí pẹ̀lú àdúrà mo fọ́ lọ́n búra tọ́sẹ̀ wọn ìkànlẹ̀ ẹ mọ̀ gba kọ́ọ̀lù ni níjẹ̀ tàbí jẹrin ó ní ọ̀rọ̀ àdúrà lórí àdúrà ẹ mọ̀ dání so wọ́n ti wọ́n àwọn èèyàn nídìí àdúrà gan so àwọn tá a dún àwọn ọmọ ẹlẹ́dọ̀ tó aládùn àgbẹ̀ sọ́kẹ́tà nẹ́bí sábà máa ju tàbá àwọn èèyàn tèmi tó bá rí náà wọ́n gbà àwọn àdúrà burúkú bẹ́ẹ̀ máa ń fún àwọn èèyàn láwọn àdúrà tí yẹn ya wèrè lẹ́ẹ̀fi ẹlòmíì ó sáà gbà ó ya wèrè bàbá àwọn náà ti gbọ́ nǹkan yé alọ́wọ́ àti kan lọ́jà àwa lọ́wọ́ àti àbá ni máa ń fún aládùn àbúrúkú níjọ́ kan lọ́rùn fún aládùn àpè ká má bọ́ wa ẹ̀rẹ́ nàìjíríà jẹ́ mọ́ sẹ́sìn bẹ́ẹ̀ dì sí ìsìn wá ìdí sílẹ̀ alágbàkùnrin ọkùnrin ó ní ká máa bọ́ wá jọ náà <laughs> èmi ò lọ́jọ́ ní ìdí alábọ̀ èmi ò lọ ó ní ká máa bọ́ wá pé abọ́ ni ibẹ̀ láàsìn kìíní sí àníjẹ kò sẹ́ abọ́ ni oúnjẹ dáìjẹ sàrí àbálẹ́ abáde báyìí ká tó délé ó ti dóúnjẹ. ó wá fún aládàájọ náà ó ní ká ṣe náfìlà ni náfìlà ń pọ̀ díẹ̀ òhùlẹ́sì ẹ̀rí ẹ̀rí wa bàbá fẹ́ kírun àti gbọ́rọ̀ bó òhò tẹ́fẹ́ ti fẹ́ líbọ̀ díẹ̀díẹ̀ àwọn afá súnà ti lára pọ̀ láká iṣẹ́ tí o bá ti sí súnà nù sẹ́mi ayé yẹn kò lè sí làká ìfún ọ. ó yẹ kí wọn náà pé nínú mọ́jẹ̀mú tí bá ti kàn lè kéwú pé nínú mọ́jẹ̀mú tọ́nà fi ń gbà wọn àti kàn lè kéwú pé èèyàn gbọ́rọ̀ bó òhò ìwọ náà bá fẹ́ kírun ká gbọ́n gbogbo ara ní ká bọ́ àwọn àtúnwá ní kílérí ẹni eré ìlẹ́lẹ́ láti kí àti gbọ́rọ̀ gbálẹ̀ ká tó sí àti ah, wọn bàtà tẹ ẹ bá wá ṣe tán ẹ wàá sùn sí ilẹ̀ bá ẹ wàá ilẹ̀ wàá sùn sí tẹ bá sùn bẹ́ẹ̀ ó ní kíkan yín bá ta ọ́ ṣe kó wọ́n náà ti ọtí wọ́n náà ti sùn ọtí ọtí ọtí wọ́n á sì ti kíkan yín ta ọ́ eighty percent gẹ́gẹ́ ọ̀rọ̀ tọ́ má kéwò aláì ìsìn ìlú mi sẹ́nu ó bá ké ọjọ́ wa bọ́ jáde bá ń hò ẹ pé ó wọjà ni bọ́jà jáde nù ẹ dákun ṣáàdùn àánú ṣáàdùn àánú fún la máa fi ń sọ́ra fún wa àdúà ó simple kò lé èmi ò tí ì rí àdúà kan tí ń bẹ́ẹ̀ nù sẹ̀mí ayé wa ìṣòro tá a ní tànàbí ti yanjú ẹ̀ a sì júwe tíra fáwọn èèyàn ẹ lọ́nà ìsìn muslim wọ́gán lérí citadel ń pè léèbù ìwọ mú tíra ń lọ́wọ́ kọ́mọ́rin káàkiri àdúgbò yín wò gbogbo àwọn afáfá jára bíi lẹ́yìn kọ́ mú lọ́wọ́ kọ́mọ́rin kọjá ju lẹ́yìn kọ́kọ́ tó ń sọ fún ọ wọ́n ní wá protidra yìí tí wọ́n náà ti tún lọ bẹ̀ wọ́n ní níbo là ń lọ. wọ́n á lọ wọ́n bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wá sọ wọ́n á lọ wọ́n tí ń bẹ́ẹ̀ nu tíra yẹn kọ́ńtẹ́ẹ̀tì ẹ̀ kọ́ lọ wọ́n tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ rí i pé wọ́n rí i pé minus u ìwọ náà ti tó dì kanu nínú àwọn tí wọ́n ń gba olọ wọn tó rọ̀ lé ní síra ń lọ́wọ́ kọ́ àròkọ́lọ̀ bẹ́ẹ̀ nìkan pọ̀ nídìí àdúrà gbogbo òṣòro téèyàn máa ní láyé ń bẹnu ẹ̀ kọkàn mú ni kò sí wọn kò tówó tọ́fì ní kọ́mọ tẹ̀sí ẹ̀gẹ̀rẹ̀ wò lọ́dọ̀ àwọn àfa ẹ̀dá kan bá ń tẹ̀sí ẹ̀yìn òkè ní ń ṣe mí. wọ́n wá bọ̀ ọ̀yẹ̀ pẹ̀lú ètò ah, ìsìn ọ́ ni pé okùn dín ní dààmú tiẹ̀ ọ̀ so twenty naira yẹ twenty naira kọ́ two hundred naira ni wọ́n ń so ẹ lọ rà á gbogbo nǹkan tẹ bá ẹ kàn wọ́n kọ́ńtì tó bá ti ní ìdíkọ̀ kan wò alẹ́ ọ̀rìn bẹ́ẹ̀ ọ̀fẹ́ travel ọ̀yẹ̀ tó máa dé nǹkan mọ́ra tó kọ́ fẹ́ travel ó ti ládàá travel bọ́dà kan alùsùnà ni alhamdulilayi irú àwọn báyìí a máa ń sọ láti pé kí ni wọ́n á tún mọ̀ dáadáa ìbẹ́nu àdúrà ìsìn mùsùlùmí yìí àdúrà tá a ń ṣe tá fi travel ìdáàbòbò ìsọ ọlọ́run ó wà ń bẹ̀ wọ́n wá ní pé ẹnìyẹn ó láwọn kan pàdé olùjọ àwọn ń dáwọ́ láti poni àwọn á pàdé olùjọ ọ̀nà òun ti sàdúrà tó ń wò àwọn yòókù àdúrà jẹ̀mọ́ làwọn ṣe ń fi wọn. wọ́n bá dé àwọn olè bá dáhùn tó láti wá ti wọn bẹ̀rẹ̀ wọ́n ń lu àwọn èèyàn ṣe gbàǹkan lọ́wọ́ wọn wọ́n ń lu àwọn èèyàn ṣe gbàǹkan lọ́wọ́ wọn bóun ṣe jókòó rè. mo ní afẹ́ bọ́lẹ̀ afẹ́ bọ́lẹ̀ bí wọ́n ṣe fapá bọ́lẹ̀ nù ètò àjàgbá bàbá rẹ̀ díẹ̀ ṣe pé àwọn tó máa wà nù mọ́tò àwọn ni ẹ́ àwọn àfa àwọn tó òun tún wá lọ sọ́dọ̀ àwọn àfa àwọn tó wá fún nǹkan míì èyí tó ń lọ bá ẹ tí wọ́n ti nǹkan ti pé àfa kí lẹ́yìn ṣe kó wá bìnrin pé tọ̀ àdúrà tó mi ṣe eré sítádẹ́ẹ̀lì ni níbẹ̀ ẹnu ẹ̀ fọkàn ṣe àdúrà tí ò ní gbọ́ sẹ́jú méjì bọ́ọ̀ mọ́ bọ́ọ̀ bá balaba ká wọ́n ti kọ́lé ìbò so èmi ò rí àdúrà tó nídìí kọ́dà bí ẹ bá jẹ gbèsè àdìsí Abu Umama ó jẹ gbèsè wọn ń pẹ́ mọ́sálásí tẹ́lẹ̀ bá ti ní pọ́blẹ́mù lẹ́mọ̀ rí ó ti yin mọ́sálásí díẹ̀ ìṣesí ló yàtọ̀ ẹ̀rọ pẹ̀lú báyìí wọ́n sáà báyìí dé kéde náà sáà máa ń lọ ní. ànábì ti mọ ìṣesí Abu Umama ó ti mọ̀ ṣe sí ẹ̀ ó wá rí pèsè rẹ̀ ti chéǹjì nínú mọ́sálásí pé Abu Umama tí ò sí akéèsì mẹ́ta ẹ̀ lọ́lé bọ̀rọ̀ fa ah ànábì gbèsè ni ó ti fẹ́ lọ́wọ́ bá mi sanabi ló ti ó fún ni gbèsè lọ́jẹ́ àdúrà tó mọ̀ sí rí ó sì ṣe àdúrà wọn ọlọ́run ti bá san gbèsè rẹ̀ kí lè à ń bá kí ẹ́ so àdúrà ẹ̀sìn ní ànábì ti yanjú ẹ̀ fún wa oníjọ́ kan ẹnìkan pè ń báyìí náà ni ó ní rí ń fọ̀hún ẹni yìí ó ti ní owó dáadáa rí gan àwọn àfa wọn jẹ kanlẹ̀ ó ti ní owó tó ní mọ́tò tó nílé tó ní gbogbo ẹ̀ wọ́n ti jẹ tán àtàtì jẹ́ táwọn náà yà sí ma ó wà ní pọ́lẹ́mù rí yẹn ó wà ń dààmú rẹ̀ kó lọ bọ̀rọ̀ ó ti lọ sí tùkọ̀ lọ. na bàtẹ́ wọ̀ yà bá àtàtì olówó lọ́mọ lọ́wọ́ ara ti àwọn àfihàn sunna tó pé bàtà àwọn yẹn máa dọ́dọ̀ tí wọ́n rí àwọn yẹn sunna ẹ lọ́dọ̀ àwọn àfihàn sunna wà láyé wọ́n bá yẹn ṣe rúkì àwọn nígbó lọ́yìn àjẹkùn làwọn afáàsùn náà mọ̀ ń jẹ tiwọn wọn náà ó tán àfáà náà ó isa máa ń wá sọ́dọ̀ wá wá jọ náà wá eré wa ń dààmú ẹ wá pẹ nìyẹn ó lápá dìrísù àdúgbò yìí náà níbi mẹni yẹn ó dà fa mo pàfà dìrísù nípa irin fọ́ mi mo sì pàfà dìrísù nísìnyí ó ní à ah, wọ́n ń sà sí mi láti ilé wa ni ó ní kí n lọ mú twenty thousand wá báwọn sa òdìdí kò á nì fún un òun ò sì lówó lọ́wọ́ àìlówó lójú wá sọ̀tì wa àwọn làwọn ò dédìí owó àmì tó máa ní pé kò sí problem wọn bì kan náà máa pè padà màmá wa débi sẹ́ mo pè mo á ní mo sọ́rí irú tó sọ yìí sọ àbàkàtì ló bá nàbì bẹ́ẹ̀ e-, eré ń dààmú nítorí ìjọba ni pé eré yẹn ti fẹ́ kó ti fẹ́ ní fura lọ́wọ́ èyí kò fẹ́ gbé ná eríta lògùn tí ò lọ sí mọ́ bí wọn ti ń rò intanẹbi sọ fún ni pé kò sí àdúrà báyìí àdúrà tánẹbi wa ni kò sí gangan ni wọn á ṣe fún ọ ó yá máa wí tẹ̀lé mi ó yá fọwọ́ mẹ́rin rẹ̀ wọ́n á sọ fún ó wá wí wàláì mọ́fọ́lọ́ ń búra nírọ̀lẹ́ ọjọ́ yẹn ó wá wá sí àyìn gbàtó wá wá ìfúnmọ̀jòkó ó wá tún bá nǹkan mi wá náà nínú ọlọ́jọ́ náà ni o lẹ́yìn alásàrì ó wá sọ tó bá wá tán ó bá pẹ́yìn dà kò sọ rírí fọ́mọ́ ọmọ yẹn ti rí nù mo wá pè é bó lè ah ẹ̀dẹ̀ sí wa láì ó ti lọ èrè twenty thousand naira èrè ń fọ́yìn èrè ń fọ́yìn àwọn ẹ̀sà kùránì fún èrè fífọ́ tó ṣáájọ́ ra wọn amúnisẹ́ náà làwọn kìnnìyì ọ̀tọ́ tó mọ̀ gbọ́yìn bí ọ̀wá ní ti o wọ́n ọlọ́run tó wá ní wọ́n nùnẹ́zìl mínà lè kùrán máa wà ṣìfáhù wà ráhmà bọ́ọ̀lù ẹ̀fọ́ pẹ̀lú ayá ni pé èmi sọ alùkùránì kalẹ̀ tí ó máa jẹ́ ṣìfáhù ìwòsàn àti kẹfà àwọn èèyàn mẹ́nu kùránì èyí dé yàn lùsùn ẹni kò sí ìwòsàn kùránì wàláyé sí gbọ́ ni ọlọ́run padà tún ti ń sọ a ní kùránì ń túra wọn ni ó padà ṣìfáhù lìmọ́ fi sudur ó padà túbọ̀ mí pé ìwé ìsàn wo ni kùránì ọmọ ìwòsàn kèése ìwà kèése ìyàwó tán inú nu nípa tẹ́kí bẹ́ẹ̀ ni ànábì ò ní mọ sọ fáwọn sọ́bà pé tàdáwọ́ ìbádọ́lá bẹ́ẹ̀ bá ti ní ẹ̀sẹ̀ tí ń dààmú ibi inú máa ń rún yín ànábì sọ pé ẹ máa wá ìwòsàn fún o àlùmọ̀hu jahila ẹni tó máa mọ ẹni tí ó mọ̀ ọmọ o ànábì so ìwòsàn tọ́nà ọba ń sọnù kùránì tó ní kùránì máa ń yanjú ayé àmì ló padà tu àtàǹsọnù tafsirul kùránì bil kùránì lima fi sudur àìsàn tí bá ń bẹnu ọkàn ní kùránì máa ń yanjú ẹni tí ń jalè máa ń bẹ láàrin wa nísìnyí àlema ìmọ̀ ló wà fi sudur rẹ̀ nínú ọkàn rẹ̀ ló wà tó bá gbọ́ wá sí tó gbọ́ wá sí tó gbọ́ wá sí tó gbọ́ wá sí tó gbọ́ wá sí tó lè bá kò ní jalè mọ́ àìsàn làbí ò lọ ìmọ̀ làìsàn wà fi sùúrù ọ̀pọ̀lọpọ̀ wa tí bá ti tẹ́ẹ̀tẹ́ẹ̀ lélẹ́yìí gbogbo wa bú ti ń bẹ lọ́wọ́ wa ní àìsàn ní kùránì wọn á tún fún wa wọn tún àdìsí fún wa ló wá wò wá sẹ́yìn tó lọ́nà tó ń wa tá à ń sọ fún yín ayé àtàrà tó ń bá tó ń bá débẹ̀ lónìí bàbá ní ká máa sọ̀rọ̀ àfa yìí lálẹ́ kí á máa lóyún tó àlè parí ẹ̀ wọ́n ti báyé yìí jẹ́ náà wàlá àti bọ́lá ń sànù wa nìkan ló kù. ìgbà tí yẹn lórí ń fóun tọ́lọ́sà kùránì fún sẹ́kúfẹ́ mu àṣẹ lọ́nu tọ́lọ́ ní lawan zanna kuma tuban zubutu lawan zanna alwal kuhani ala jabali lawa aitahu qasiya mutasaddi'a min qasiyati Allah taba sọ alukuhani yìí taba sọ seri òkè àpáta yóò sì fọ́ bọ́lá sọ aṣọ sẹ́kọ̀ọ́ sọ́dọ̀ yàtọ̀ ní fọ́ ọ̀rí nǹkan ṣèbí kò àná àìmọye àìmọye kò àìlẹ̀ ẹ̀sà lásìkò àbáṣà ó yẹ kí gbogbo gbogbo olùtúmọ̀ láyé yìí lágbàáyé yìí ó yẹ kẹ́kẹ́ amọ́sára Nàìjíríà wọ́n ti wọ́n sàlàyé àbáṣà ó lé millions of hand ó ju wá mílíọ̀n lọ tán sàlàyé àbáṣà àwọn wòlíì wòlíì kòǹgbọ̀n kòǹgbọ̀n kòǹgbọ̀n náà sàn ní stéètì kọ̀ọ̀kan àwọn wòlíì lọ́rọ́ wọn kó lọ. wàláì látàyè àbáṣà ayé ń burú sí lónìí ni ẹ sì sàpọ̀ hand. pàṣẹ yẹn lérí ń tọ́hún ẹ́n tẹ́ àgbà ni ẹ sàkùrá nìkan fún un kọ́là kò ní lọ láéláé kọ́là bá ń hàn mọ́ kò ní lọ torí sanabi ló ń wo sàkó àlè fún tọ̀hún anabi ló fọwọ́ kẹrí ẹ̀ ibi tí nǹkan ṣe ọ́nu ó yá máa wí gbólóhùn yìí wí gbólóhùn yìí wí gbólóhùn yìí ó dẹ̀ wí. eriti ẹ̀ náà ti lọ wàhálà àwọn ìfẹ́ ni yẹ́rì rẹ̀ ti lọ ó tún wá wá rànlẹ́ ọjọ́ náà eriti ń sunkún lórí tó fi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó bá sì ní twenty thousand ni kò ní wá kò ní wá kọ́lá kò ní gbowó kẹ́rẹ́dìtì tí mo fi pè wọ́n kọ́lá kò ní owó kẹ́rẹ́dìtì tí mo pè pè kò sí ẹni tí ò ní pọ́blẹ́mù lásìkò tàwa yìí bí táwọn bá ti ń gẹ̀ẹ́sì àwọn èèyàn nìyẹn kò sí ń tọ̀hún kò sí ẹni tí ò ní pọ́blẹ́mù òun lẹ́bi pé tó pọ̀ ní rédíò ní sí pé ẹgbẹ́ wa láyé wá ni ẹgbẹ́ wa láyé wá ni ẹgbẹ́ wa láyé wá ni òun ló pọ̀ ní rédíò lónìí pápá kristian ti ń sọ bẹ́ẹ̀ láfa mùsùlùmí náà ń sọ tó kó pọ̀ láì kò sẹ́ni tí ò ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ ti wá wájú yìí mo ní ibi tí bá mi yí èmi náà ní tèmi tí ń bá yìí muhammadu sallallahu alaihi wasallam òun náà ní pọ́blẹ́mù tẹ̀ tí ń bá yìí àní muhammadu bá kò sí ànábì jésù gẹ́ni pọ́blẹ́mù tẹ̀ ń bá yìí jésù kò sẹ́ni tí ò ní pọ́blẹ́mù tiẹ̀ tó ń bí àdúrà wọ́n ti ń gẹ̀ẹ́sì àwọn ẹ̀fọ́ jù kódà a ti ṣe prógámù àdúrà lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀fẹ́ ọlọ́run búra kírísítẹ́nì kan sì pè mí kírísítẹ́nì pè mí tó gbà bùkọ́ láwọn gbọ́ ni pé kó ti ní pọ́blẹ́mù wọn á sí nírú ewé sídùú tí anabi júwe fún wa ni o ẹ̀yìn anabi tó júwe anabi tó júwe ewé sallallahu alayhi wa sallam ẹ̀ẹ́n ó júwe sídùú fún wa àwa tó máa sa idán sí tó máa sa idán sí ọ ewé sídùú lògùn ẹ̀ tó máa ti sògùn sí ọ wọ́n ti sà sí ọ ẹnìkan sògùn fẹ́ sí ọ ẹnìkan sògùn fẹ́ lákòókò àtìyàwó rẹ ẹnìkan wọ́n sà sàwọn àṣírí wọ́n ti sà sí ọ tí wọ́n á ń rẹ ó ti wá dá ìsàmì sí ọ lá. ìwé sírù lọ lò ọwọ́ méje rẹ̀ tọ́wọ́ méje ọwọ́ agun níjọkan ìfọwọ́lẹ̀ níjọkan lọ́rọ̀ wa alájì kan wà lọ́rọ̀ pé ẹ̀fẹ́ lẹ́yìn sóògùn ògùn lọ́rọ̀ tún èyí ọdíkáwá méje mo ní tèmi ní ẹ̀rí tí yóò lẹ́rìí èmi mú tèmi ti anabi ló ní ká mú méje tẹ bá mú tán eléyìí ò ní ìdíkọ́ ọ̀sán ọmọ mi káàkiri kò ní kọ́ máa fàkàn káàkiri wọ́n ti bá ń bi àwọn tíra tá à ń sọ lélẹ̀ eléyìí ò sínú citadel àmọ́ ń bẹ́ ń bi tíra àdùnhàn eh, òkè ní kìtàbí wa súnà ń ń bẹ́ ń bá rántí dáadáa ń bẹ́ ń bi eléyìí èyí tí mo sọ yìí ọba agbo tán ọwà dá sínú omi bọ́kẹ́tì tọ́lẹ̀ fi náà bá dà síbẹ̀ ọ wà ká àwọn àyà rúkìá wà ká sínú rẹ̀ àwọn àyà rúkìá àyà rúkìá sì pọ̀ wọn náà mọ̀ fatiha àyà rúkìá ní sáà ti ká dáadáa pẹ̀lú tẹ̀júìdì tó bá ń tẹ̀júìdì lẹ́nu tọ̀ ntí tẹ̀lé bẹ́ẹ̀ fi ti sẹ́nu ìkàkọ́ àti ìkàkọ́ ìlú kàrúkẹ́ àti bẹ́ẹ̀ wá àwọn ọmọ kékèké tó máa ma tẹ̀jú tó máa lọ́lé kéwù súnà tó ń sin kàkọ́ dáadáa wọn ní kí wọ́n kà á pẹ̀lú tẹ̀jú ìdí síbẹ̀ wọ́n bọ̀ kà á pé sọmọ yẹlẹ́nu wọn náà sọ lé nítorí dáká fún ọmọ sí nánu ọ̀nà wa fàbàkà ìfọ̀tún ẹnìkan kìkì mọ́tò ìfọ̀kà sí kọ́ wa kà sí bẹ́ẹ̀ fatia mẹ́mẹ́ bàfàlàkì mẹ́mẹ́ brabi nẹ́sì mẹ́mẹ́ kúrò aláwọ̀ mẹ́mẹ́ sọ́tò jíìnì mẹ́mẹ́ àwọn apá kan kùrìsì náà wà mẹ́ àwọn apá kan sọ́tò alùbákọ́rọ̀ àwọn àmẹ́ ó ti tán kèé ṣe dandan ní kọ́ ọ̀ka wọlé yìí o kọ́lá kó sì kàn ọ̀ka mẹ́ pẹ̀lú yimẹ́n ó ti tó àmọ́ àwọn tiwa yimẹ́n tiwa jìnnà gan wà láyé ó bá kafẹ́ nìkan wẹ́ẹ́ ó bá kafa díà ó ti tẹ́lẹ̀ nàfa ẹ bá kà fata ẹ̀yọ̀ kan péré so fata kan ti tó sẹ́gẹ́ ti ní sí i àpọ̀tí mọ́ni wa ó lẹ gan tẹ́bá ti tẹ́bá yìí ní sí i ẹ wà á mú ntẹ̀lẹ́mú ẹ wà á bù gẹ́ mẹ́ta ntẹ̀lẹ́mú lẹ́ẹ̀mẹ́ta ẹ wà á bù nínú mi yẹn ẹ wà á mú ẹ wà á fi yòókù wẹ̀ gbogbo àti tẹ́bá sàṣeyọ yóò lọ anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nínú kristiani wa gbọ́ ló bá wà nìkan ó wà yín o alẹ́ wọn ní kristian lumna. ó di mùsùlùmí na, fáyọ̀ kẹfì ńlẹ̀ náà rà ẹ sàkó yanjú ti mi náà ngbà mo lọ kàfá sí àti wọn ò lọ́ba àfa àdúgbò yìí sẹ́kọ̀ọ́ àfa àdúgbò wọn àwọn olùpẹ̀ àwọn olùmọ̀ kan náà pé yóò ṣe ìsìlámù náà ni ó bá débẹ̀ àwọn tó ń kà á fún wọn ní àwọn ilé kátó kékeré mùsùlùmí ó sàdébà àwọn kan náà ni wọn á kà á sí fún un mo ní àwọn tó bá ní mọ́ni kò ní ṣiṣẹ́ o ó ní irú mọ́ni wo àbíkọ́ di mùsùlùmí náà ó lóun ti gbọ́ <laughs> so ó wà lọ́wọ́ padà wá wá gbé pólíbàgì lọ́wọ́ àtúgbò pàgì ọtún wa mi wá wá gbé pólíbàgì fún mi kí ló wà ń bẹ̀ ó lá díẹ̀ adìẹ bò àwọn yẹn gbá díẹ̀ ó ní àwọn afẹ́rẹ́ sọ́dọ̀ àìgbọ̀rọ̀ gbá ní omi náà mo ní àwọn yẹn gbà tẹ̀tẹ̀ lọ́wọ́ yẹn àní ẹgbàá náà ní sẹ́ẹ̀ kò nídìí ànábì ò bá máa ládọ̀ báyìí pé nìkan mú kankan o èmi ò gbádìí ẹlọ́wọ́ rẹ̀ sẹ́ ó wá jáde lọ ó jáde lọ hàn. aláwọ̀ sàmànà wa ẹ wò nǹkan bá nísìnyí bó ṣe àfa ẹ̀ ń burúkú náà níbi tí wà láti táǹkẹ̀ ló ti wá ó ti rí àbá kan rí yìí ó ní gan ti wá kó ládùúgbò yìí ó lọ sí adéwọlé ìmọ̀ sálámà sí ó wá ní àfà mo ti kún ládùúgbò kan rí tí mo ní kó máa ṣe mo ní kó máa ṣe kùrùsí ẹ̀kọ́ kan tó wá fẹ́ sùn ó ní à mùkádàmù ó ti fún mi ní sẹ́mùtì mo ní kí n máa ṣe <laughs> kò ṣiṣẹ́ ẹ̀yọ̀ kan lẹ́nu kí n máa ṣe nísìnyí mo ní à sẹ́mùtì ò lè ṣiṣẹ́ torí ọ̀pá gbòòsì ni ẹyọ kan làbẹ́bí ni a máa kà òun náà kà sẹ́mùtì tí wọ́n tọ́ bá ní ẹ̀mpa sọ́mọ ẹyọ kan báwọn sẹ́mùtì sọ pé kó lè níbi síkúsù yìí mo ní wàhálà ẹ̀ bó ṣe láyéláyé kò lè ṣiṣẹ́ kò sí mọ̀ nílára bá àwọn wà láìpọ̀gbà mo wá wá lọ́njọ́ náà mo wá rí tí palẹ̀ mọ́ ó ní àfa wàláì nísìn ẹtẹ bá mi lẹ́nu ẹ̀ ẹnìkan ẹ̀ ẹnìkan ẹ̀ sọ̀rọ̀ tán nísìn ni àbá ni wọ́n ló mú ògùn kan déètì rẹ̀ mo kọ́ nísìn ń wá lọ́nu Ògbómọ̀ṣọ́ ilẹ̀ ilé Ògbómọ̀ṣọ́ ìdí sí ẹ̀rọ dìtí o tí wọ́n ti ti di àdúrà wọ́n ti di mú àwọn èèyàn òun lè gbé wá rí pé àwọn tí wọ́n ya wèrè pọ̀ àdúrà ni èyí ń ṣàdúrà kó ya wèrè ẹ ra àwọn afáàmì ń gbó nígbà yìí wọn ò jọ wẹni wọn ìfọkàn ó ti ṣiṣẹ́ tó kọ àlìjẹnu wọn ń fáwọn ẹ̀ka máa sà ẹ jẹ́ wọn fi kíní kan rinlẹ̀ fún yín kẹ́lẹ́ bá da yín lójú pírátíkà mọ́ yẹ fún yín nísìnyí àwọn tábà jọmọ lọ́rin afa kan bẹ́ńlẹ̀ yìí ó gbajúmọ̀ púpọ̀ yìí ní sokọ rẹ̀ tí ìbá ti ń bá lọ fún àìrán náà sọ̀kọ̀ fúnra rẹ̀ sẹ́ẹ̀rí tí ò bá ti sí mọ́ni lára yẹn kò sírùmọ̀ tí yẹn lè ní láéláé ọ̀ lè gbọ́ wà sí kó sí kí nìyí ọ̀ọ́lẹ́ ẹni tó parọ́ pẹ̀lú wà títí ṣe kó tó kíni yìí kọ́ sọ pé ẹni yìí tukutu ní tù ìsọkúsọ ní sọ kò sí ọ̀lẹ́ mọ̀ tí o bá ti sí mọ́ nà rẹ̀ afa ìgbà fẹ́ẹ́ ṣe wá sí i máa ń ṣe i máa ń kọ́ sí mùkọ́dímà náà mùkọ́dímà mùkọ́dímà tí wọ́n ṣe yóò àti díkìrì tí wọ́n àti díkìrì wọ́n máa lù bàǹdìrì sí i ó wá píkì yẹn ló wáyé pé. la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah òṣòro wí tàníyàn. ee mutafakun alayhi wọn ni sáà sì di. wọn ni ibada la rijala la àìnù náà bí àwọn onílà. ẹ gbogbo ìṣẹ́jú mọ́rin ìgbà tó wà kọ́ni tó kí ẹ ṣeun tẹ́ẹ̀gì ajínà ẹ̀sìn ẹ̀ káàbọ̀ ẹ̀sìn ẹ̀ káàbọ̀ àwọn ìwọ̀n ní kí ní rí ee oníjọ́jú lọ. ó ní ìbádàlá apẹ̀yìn ẹrú ọlọ́run rìjàlálà apẹ̀yìn èèyàn sán ẹ̀dúró níwájú ọlọ́run apẹ̀yìn. àrínù náà bí àwọn onílà ọlọ́run ti ṣàánú ẹ̀yin o àánú tó lọ́wọ́ á ṣe fẹ́yìn ẹ̀fi ṣàánú àwa náà tani ń pè tani ń pè àwọn èèyàn ní pé àwọn àlìjẹ lónù àwọn àlìjẹ àlàlà gbà tó yá àwọn tí wọ́n ń pè wá sí kíni yìí àwọn àǹdẹ tí wọ́n ló pè wọ́n ló wá fi ní ẹ káàbọ̀ ẹ ṣeun tẹ̀jẹ̀ àjìnà àwọn nìkí ni rí ẹ̀yin ò lè rí torí àwọn tó so kò tí wáyé níbi àbí wàláì bó ṣe rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà lónìí àwọn èèyàn sí mọ̀ pé àwọn èèyàn àwọn tó sì kéwọ́ wà ń bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ò sí nígbó lọ́pọlọ wọn ìbára náà ń gbọ́ rí ìwé àgbà gbọ́ súnlẹ̀ ìyàwó pẹ̀lú ọ̀tọ̀ ilé ń sọ. ẹ mọ̀ láwọn míì wọ́n ní àyà sheikh abdulkadiri àdìsínà ẹ̀gbọ́n náà lórí wọ́n làwọn ń pè é lẹ́rù dáadáa. àpèwọ́ sí abdulkadiri mọ́sá sànù wa ń bi wàhálà táwa yìí. àwọn tìjàníyà náà bẹ́ẹ̀ àyà kútùbà rọ̀bánì àyà kútùbà rọ̀bánì àyà kútùbà rọ̀bánì ìwọ̀n ọ̀run kútùbà Rabbani kútùbà ọlọ́run kí ni ó pè kútùbù lọ́dọ̀ àwọn Tìjàníyà nítorí pé kútùbù òun ni àwọn tó yá yí pé àwọn tí wọ́n máa àwọn tí wọ́n máa ń rẹpítẹ́ǹtì àwọ̀ èèyàn lọ́dọ̀ ọlọ́run ní house àwọn Tìjàníyà pàpà àwọn kan bẹ tẹ́ pé àwọn ẹ̀yìn ni àwọn àtọ́ náà máa ń jòkó àwọn làwọn kútùbù house of tennis kọ́dà wọ́n fi ń lẹ̀ pé ṣé òkàmọ́ ìdín náà ẹnìkan ló sọ oníkìyìfà oníṣẹ́ òkàmọ́ ìdín náà àwọn náà ti dépò rẹ̀ oníkan bá rí pé wọ́n dé nísìnyí wọ́n ti tó pé kọ́lọ́ máa fẹ́ ṣe nǹkan sí lọ́rin ó tó kó bí ọ ó kó kọ́lọ́ ń bí ṣé òkàmọ́ lì pé mo fẹ́ ṣe nǹkan sí lọ́rin ṣe ń ṣe àbí má ṣe. ọlọ́run ṣàánú wa o ọlọ́run ọba ò lè rán ẹrú kan nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ ànábì ọlọ́run kẹ́nìyàn máa sọ pé èmi ni ẹ máa pè lẹ́yìn ọlọ́run ọlọ́run ni kò ṣe ṣe gbà táwọn tọ́nà wá rán tí wọn ò lè sọ pé èmi ni kẹ́ ẹ máa pè lẹ́yìn ọlọ́run mi ń bá bí àwọn ọlá ni pé àwọn àáfà táwọn náà bá jẹ́ àrólé àwọn ànábì ọlọ́run àwọn náà gbọ́rọ̀ pé a máa pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run but lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà ìtọ́sọ̀wá sínú o ti sọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí dẹ́lẹ́bọ ládùúgbò alẹ́rìn ń bẹ̀rùn ẹnìkan ṣe wáyà tí ó ti pẹ́ díẹ̀ o wàlẹ́ wọn wọ́n parí àjọ àwọn obìnrin náà ni wọ́n ṣàwákò yìí àwọn yàtọ̀ láti wọ́n pè fún wọ́n pè fún búgàmù ni. wọ́n ní kó ń fọn nánkàlí kan ẹ gbóhùn kankan máa fà. yáka mẹ́lì yá Ìlọrin yáka mẹ́lì yá ìlú yáka mẹ́lì yá Ìlọrin bó kàmọ́ ìdí ni ba aláì kàmọ́ ìdí ni kan pè láti bó síbo ṣé àwọn eléyìí ṣé kírísítẹ́nì yá jù wọn lọ. ẹ ẹ pé aláì kàmọ́ ni tó sí yá yìí ẹ̀pọ́n ọ̀nà Jésù ti jìn òjíṣẹ́ ọlọ́run tára làwọn ọ̀tún wá pẹ̀lú ọ̀pẹ mọ́ká <laughs> Ìlọrin yẹn ló wá pè táburúkú bẹ́ẹ̀ báyìí tí Ìlọrin ó sì nǹkan fún ọ ni ṣé kàmọ́rin náà mi ò sótó náà ní sólẹ́sẹ́ fúnra rẹ ni tó àgbọ̀ kí ànẹ́bì bó sí wọ́n káàkiri táwọn ọmọ kankan aka máa hí orin a máa hí àdúrà orin kan náà máa tó gbajúmọ̀ báyìí tó máa ń kọ́ bá wọn kéèké wọn lọ́mọ kan ló kọ́ ní kánú mẹ́ọ̀ kàdíríyà lòun òun lòun sùn òun ànẹ́bì ni ó lòun sùn òun wá jábọ́ lé lókè òun sì ń jábọ́ nu ń jábọ́ lọ èyí tó fi apẹ́ ọlọ́run kó sàánù òun lójú oorun ìgbàlẹ́ pé ń pèlè lójú ayé náà kékọ́ ọlọ́run ó ní yàrá sùn lànà. gbogbo ilẹ̀ ti mọ̀ sẹ́wọ́n burúkú tẹ̀ kọ́ni ó yẹ bọ́ọ̀lù. nípa àwọn akọ́lé kéwúrí sínú yàrá sùn lànà mo pe òṣìṣẹ́ náà bá gbá ọ̀run méje ṣubú sọ́nà ọ̀nà ẹ̀kọ́ fi àbá ọlọ́run á máa pe àgbọ̀ ọlọ́run ànábì wa pé ká máa pè òun lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ló ní ká àmọ́ lónìí àwọn àfa yìí ti fagbá kó sínú ayé yáyìí torí pé àsìkò tá a wà yìí àsìkò tí kálukú ní ṣòro ni kálukú sì nígbà pé àti náà dọ́dọ̀ àwọn àdúrà wọ́n ti dọ́dọ̀ àwọn àfa wọ́n ti mọ̀ fún yín ládùá mọ̀ fún yín ládùá àmọ́ mo ti parí ẹ̀ fún yín o kò nídìí kọ́ lọ́bí ẹnìkan pé ẹ̀dá tó lọ́n àwọn àdúrà àyàfi pọ́fẹ́sì ẹni yẹn ṣe àkàsọ̀ nìkan ló kù pọ́fẹ́sì ṣàkàsọ̀ lọ́sọ̀ lọ́n ìwọ́rí kó súnmọ́ lọ́n jọlọ kèé sì tẹ́lẹ̀ kó jáfa ẹ́ eh? fọ́lọ̀ lè jẹ́ bíríkìlà fọ́mọ̀ fi ẹni yá ẹni ni kọ́lọ̀ ó lè jẹ́ síkú dìbẹ́sì kọ́lọ̀ lè jẹ́ àgbẹ̀ kọ́lọ̀ lè jẹ́ ọlọ́pàá ẹni yíyá ẹni ni ọ́ rí inú ṣe sí ẹ̀ àwọn fi ẹni rí lára òfin àwọn bákan náà àwọn ìyàwó wọn wọn sẹ́kẹ́tì ní ti gbá ẹni yìí ń gbé ìlú àwọn ọmọ rẹ̀ ẹ̀fọ̀pẹ́ ni ọlọ́run lẹ́ni ìjọba ti dé lórí wọn ẹ̀fọ̀pẹ́ ni ọlọ́run ọba ẹni yìí ẹ̀ wá ní wo ṣẹ́ ti ń ṣe wọn yìí tá a fi ń pè ẹni ọlọ́run ọ wà ní ṣàdúrà fún mi. àdúrà yóò ṣe fún ọlọ́run ṣe bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run bá àdúrà rẹ ó ti tán nítorí ọlọ́run ṣe fún kò wàláì ya kan pè mí níjọ sunday nígbà tó gbọ́ programu tí mo sọ yín náà ni o ìyá nínú rẹ́díò ló ń wá inú mọ́tò ló ń wá ó lóun fẹ́ ni mọ́ bọ́lẹ̀ ní mọ́tò lágbà tó ti dé ayé òun ò gbọ́ wá àti bá láyé rí òun bá wọn òun bá wọn afa wọn bàjẹ́ gan òun bá wọn tán fún òun kò gbogbo afa ti rí nu ẹ wọlé afa gba pé ẹ wọlé lóògùn ni téègbà pé ẹlòmíì lè sọ pé báyìí ẹ má ti ẹlòmíì báyìí ẹ má ti ẹ má sọ nǹkan rọ ọlọ́wọ́ gbọ́ iláyé àkọ́kọ́ tó wọ́n gbọ́nu rẹ́díò lélẹ́yìí ẹ wọ́n náà fà sọ àwọn èèyàn dà lónìí gbà pé gbogbo àwọn àfáàsì wa rí nù wọ́n ń gérí òkú wọ́n ń gérí èèyàn wọ́n mú nǹkan jó ní kàrímù ní jẹ́ bàtà àwọn ọlọ́pàá dààmú rẹ̀ bóyá ẹ wá kí ló dé ìbéèrè gbẹ̀mú mọ́gí ẹ̀rí kìíní náà orí ẹgbẹ̀rún lòún gbé ọlọ́run sàmọ̀nà wa o ọlọ́run tó aṣọ náà o ọlọ́run tó aṣọ náà o alájẹkọ̀ ọlọ́run ọba yóò ṣàlékún náà fẹ́ni kankan wa àwọn tá à ń sọ yìí náà kọ́lọ́run ọba kò ṣe ìdáyà fún wọn pé kọ́lọ́run ṣe ìdáyà fún wọn wàláì òun la ló jẹ́ orí àlè wàláì òun ni ìfọ̀kànbalẹ̀ nínú tó pa àìsí ìdáàbòbò ní nàìjíríà àbídàbò wa níbo ló ti wá ninety percent àfààní látọ̀dọ̀ àwọn àfààní àwọn boko haram kí làwọn ń pera wọn kí làwọn ń pera wọn boko haram ń pera wọn ìbáfàdà wọn ń pera wọn wọ́n ń jiyàn gbé lónìí wọ́n ń jiyàn gbé lọ́la wọ́n ń jiyàn gbé lónìí wọ́n ń gbé wọ́n rí ìka èèyàn àwọn onírà lọ́wọ́ wọn àwọn níbà wọn lò ó ẹ sì dákẹ́. ọlọ́run sàmànà wa wàláì kọ́lọ́n bá kó bá wa ṣe ìtọ́sọ́nà rẹ̀ kó bá wa ṣe fún wa kó ṣe fáwa náà tó bá tọ́lọ̀ bá ní kí wọ́n mọ̀nà àwùjọ yóò dáa àbí ọlọ́run bá wà lẹ́kẹ́ ọlá musa sì dára fẹ́ni kankan ọlọ́run subhanahu wa ta'ala wa bihamdik la ilaha illa assalamu alaykum wa rahmatullahi wa